alaye ẹ jọ ṣe bá ara àwọn obìnrin méjì kan tó sáré kọjá sí i. àwọn obìnrin méjì. ẹ méjì ni mo. bẹ́ẹ̀ni. wọ́n wọ trainers báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kí náà ṣe. wọ́n jalè ní. àwọn bàbá di lọ́wọ́ mi ni wọ́n gba góòdì àtọwọ́ olówó ẹ̀ ṣàánú mi. ọ̀nà báyìí náà sẹ́yìn náà. àtọ́jú oníkọlù bá ṣe ní báyìí. wọ́n ti wọ́n tún lọ yìí. ẹni bá mi. ẹni wọ́n ẹni wọ́n ẹni wọ́n ẹni wọ́n ẹdúró bẹ́ẹ̀ so ó lè ní àbí tẹ bá sá lọ tí bá mú ṣọ́fẹ̀ tí bá lọ àmọ́ yín lórí gbogbo àwọ̀ yín máa ṣí mọ́ ṣọ́fẹ̀ yìí àlàyé ní sùúrù àṣọ lè èyí tí orí wa ṣáájú olè ló jẹ ẹ wọn náà ṣọmọ ọmọ jàgbàjọ arúgbó gbèrò ni à ń ṣọlẹ. ẹ lọ ẹrẹ tún sọ fún pé ẹ ń ṣọlẹ ẹ ń ṣọlẹ ẹ ń ṣọlẹ àwọn tó lé yín bọ̀ lẹ́ẹ̀kan wọ́n sọ pé ó lè ní pé ẹja báàgì gbà ẹja góòdì gbà. wọ́n fẹ́ rọ́ọ̀pù wa ni ó pamọ́ wa ìgbà táyé pọ́n pamọ́ wa làwọn náà ṣe gbé rọ̀ àbí kí ló ní mo wí báàgì tó wà lọ́wọ́ iṣẹ́ yìí báàgì. Ah, ah, ọmọ òun mẹ́ kí ló ń ṣẹlẹ̀ yẹn ní ọgbẹ́gbẹ́ra lé. ẹ ẹ ìyẹn lè máa sọ náà èmi gan fúnra mi ò ń ṣe ọmọ ìlú mi náà ah, ẹ dẹ̀ fẹ́ máa jẹṣẹ́ mọ́yàn lára ẹ fẹ́ máa jẹṣẹ́ mọ́yàn lára èwo gbogbo ẹ̀ gan náà. ó dà gbàgbé gbàgbé gbàgbé fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ ah, stubborn ló ń sọ̀rọ̀ wá sí ah. lélẹ́yìí fìyẹ́lẹ̀ ó ṣàmù fiyẹ́lẹ̀ àlàyé. ẹ kí ló ń ṣẹlẹ̀ àdúgbò gbogbo ẹ̀yin tiwa mo fẹ́ mọ̀ yín jù báyìí lọ ẹ jẹ́ ká mọra wa ká mọ bóyá ń lọ. àti mọra náà nìyẹn àlàyé o ṣàmù ṣe báyìí o fẹ́ mọ̀ wá má wọrí. ẹ wọn tẹ máa sọ náà nìyẹn ó wà òkè bẹ́ẹ̀ yẹn ẹ máa ṣí fọ́ máa yé o. alakọlẹ ń kígbe alakọlẹ ń kígbe ọfà ọfà. mi yẹ fún jàun kó dọ̀rọ̀ mi sọ́dọ̀ owó àwọn ọmọ olórí burúkú ẹ̀ gbọ́ fọ́ọ̀n tí mo kọ́ fún kò mi lówó gẹ̀. àwọn olórí burúkú ni bọ̀bọ̀ yẹn kí gbogbo tí mo fún kò ìta kankan nú ẹ̀ kò fún mi mi ò rówó mi ò rẹ̀ ẹ̀rù mo ti ń ti máa lọ bá yẹ máa ká yẹ mọ̀ lè máa pààyà ẹ̀ ní ọlọ́wọ́n bá ń gbọ́. Ah, ó ti ṣe dọ́dọ̀ wọ̀ náà wọ́n máa lọ bẹ́rẹ̀ fógun ìwé ìwà òun kò àwọn pé wọn ń bá mi ṣe. ìwà kúkú yẹn kà á fẹ́ ẹ ló ń sè. wá sí ọmọ mi èyẹ̀yìn pípẹ́ ló ń da ẹ̀jẹ̀ tó bá da ẹ̀jẹ̀ máa da ẹ̀jẹ̀ ni. ìyẹn lẹ́jọ́ etí mọ̀ ó wù mí ló wá gbélé. máa máa wá sí kí ló ṣẹlẹ̀ gan-an. ọmọ ayé gbàmù jẹun jẹun ẹrùlà orí ẹ wà bẹ́ẹ̀. Ah, ah, ẹ jẹlẹ. Ah, ṣé ẹ mọ̀ ni. àlàyé yìí lọ́sẹ̀ mi kàn wò pé àwọn ọmọ. ìmọ̀lẹ̀ àǹfààní àwa ò lè lọ abẹ̀tẹ̀ mi mo wò pé ìnàsè ọmọ ìnàsè ọmọ bọ̀lọ̀ tó kàn sọ pé fẹ́rẹ̀ yìí méjì pé òkè kìkan mú àṣà. dáadáa bẹ́ẹ̀ ìyá wèrè àwọn èèyàn lélẹ́yìí. èèyàn ti wá lélẹ́yìí filẹ̀ jó wọlé èèyàn mi náà ni ó ṣàmọ̀ èèyàn wá sí náà ni filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀ filẹ̀. ẹ ó dáa ló lélẹ̀ ló wàhálà bẹ́ẹ̀ mi ṣe wà yìí fẹ́ lọ gbẹnu sí i ayédèsíra ayé ń sin ayé ti ká ayé jẹ ẹ yẹ kí n máa ká zi. gbàgbàgbàgbàgbà dáṣà kọ dáṣà kàràkàkà dasọgọ dasgaragaga ó ṣàmọ ah. ah ṣẹlẹ̀. Ah, oh, ilé wa sí eh. orí ẹ wà ń bẹ ọmọ ọlọmọ. Ah, anyways èwo ló bá wa kí ló ṣẹlẹ̀. ẹni ṣíṣe o àṣẹ. ẹ máa lọ rí ẹ máa lọ rí o àṣẹ o. làgbà lọṣẹ ríṣẹ tẹ ń ṣe ẹ máa gbà wọdù nílé. àṣẹ kí ló ṣẹlẹ̀. Eh. ṣe rí gbogbo ìtẹ́gbélé mi lọ́wọ́ yìí kò ń ṣe tèmi for now nǹkan tí mo bá ju gbogbo eléyìí lọ ṣe rí iṣẹ́ tí ẹ rí mi tí mò ń ṣe lọ́jọ́ yẹn iṣẹ́ yẹn ò pè mí rárá kò pè mí èlò ló ń san fún mi ń bẹ̀. náà dẹ́ mọ̀ pé ọmọkùnrin ní láti tara mọ́ṣẹ́. ìyẹn di dandan. àmọ́ látọjọ́ tí mo ti rí yín lọ́kàn mi ti balẹ̀ pé yes mo ti lówó mo ti mọ̀yàn ohun mi kì í darapọ̀ mọ́ yín sódà èmi náà lè lówó lọ́wọ́. ìyẹn ló kéré jù béèrè ah, ọmọ fọ̀rọ̀ lọ ilé ló wà irọ́ ló ní wá ọ̀la ní ẹ bá ewu ẹ ló ṣe wá. ẹ má gbà mí inú mi adé lè dùn tẹ́ bá ṣe fún mi o àmọ́ nǹkan kan yẹ kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yìí ni pé ṣe rí iṣẹ́ tẹ̀yìn wá ṣe ẹ̀ mi ò ní lè ṣe irú ẹ̀ gangan ẹ̀yin gan mọ̀ pé èèyàn tó bá tóbi tó bá ní bọ́dì kò gbọ́dọ̀ jáwó ní bọ́sítọ̀pù tó bá jáwó ní bọ́sítọ̀pù wọ́n máa tètè rí mú kò dẹ̀ ní da kán lọ kó gìbò yàn bẹ́ẹ̀ ẹni àwọn bẹ́ẹ̀ lóòótọ́ ṣe ọ̀dà sàn nǹkan fẹ́ ni pé ẹ kàn wá network tó wà òkè fún kíkan rí bíi ak bíi ak ṣe ọ̀dà ak forty seven kíkan gbé dání gbé kíni kí wọ báǹkì lọ wọlé lọ wọ supermarket lọ ṣí anybody léṣe ṣe ọ̀dà kíkan ráwọn èèyàn lẹ́yìn mi tó yẹ kó lè lead mi àbíkẹ́ kí n join wọn inú mi máa dùn gan because owó kékèké èèyàn lè jábàgbà ń kéèyàn lọ bá tíṣù náà ẹ. ó ṣe òde ńlá dákúrá bọ̀bọ̀ ìṣá owó tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ láti grassroot tó lọ sọ́wọ́ òkèèrè ẹni wá ti jẹ́ yẹn ni ò problem stubborn ìwọ ló máa ṣiṣẹ́ yẹn mo lọ sọ́dọ̀ Jagunlabi àwọn yẹn tún ní network jà á lọ àwọn yẹn ní bàbá tàwa táwa ń sábà tó bá di pé ìgboro fẹ́ kan ṣó máa yóò lè ńlá ni wọ́n tó bá dọ́dọ̀ wọn kékeré. ẹ àwa àwa ni jàǹbá náà jàǹbá ló ní wá ìwọ ṣe báyìí. ẹ máa ṣe fún mi ah, ah. Ah, ayé mi ti dá ẹ máa ṣe fún mi ẹ wò ẹ̀yin náà ẹ dẹ gbádùn mi ẹ gbádùn mi mi ní dalẹ yín o. àlejò ṣe báyìí yóò ṣe àmọ dákínì ìjẹjẹ kọkọ mú kíkọ ìjẹ kọkọ rí. èmi kan máa ṣe dáadáa fún yín tèmi náà bá ti gbọ́ pẹ́ nísìnyí máa ya nǹkan fún yín bẹ́ẹ̀ náà ṣe ya fún mi lọ́jọ́ yẹn náà tèmi náà mú kan sára. ṣé mo pé mo fẹ́ fọlọ́ mo fẹ́ mo fẹ́ jọ́ láyé ni o ẹ mọ̀ pé èèyàn tó bá máa travel dandan ni kó ní visa o ò ní visa o lè travel. ara yé mi. ẹ mọ̀ ó dẹ̀ máa kọ́ tíkẹ́ẹ̀tì. wá ìtàn ní kò ṣe fàájì fún ẹ tó sọ pé o fẹ́. Ah, ẹ sá mi ò fẹ́ tí ì ṣe fàájì sá. kí ló ṣẹlẹ̀. ẹlẹ́gbọ̀n mi ò bá wí ẹ ṣàmọ̀ ó ṣọ̀rọ̀ ẹ̀ ní ọ̀rọ̀ pé èèyàn tó wá nǹkan wá kọ́kọ́ bá kò yé yín kọ́ bá satisfy nǹkan tó bá wá kó tó máa jẹun ó lè lọ jẹun sì kọ́ gbàgbé ohun tó fẹ́ ṣe fún un tó yẹ lóye fẹ́ jẹun kankan. ó yẹ kó yí ẹ náà níwọ̀n ìgbà tí mo sọ fún ẹ wípé kó máa mú bọ̀ pé kò sí ikú tó wà lẹ́yìn tó máa pọ́n máa kẹ́ pé kó jẹ́ kó débí kó fọkànbalẹ̀ wù mí lọ́kàn láti ṣèrànlọ́wọ́ fún un ṣebí tó owó ni ìyẹn ló kéré jù ṣe fàájì mẹ́rin after yẹn báyìí máa wọlé máa jáde máa gbowó fún ẹ fọkànbalẹ̀ aláàánú làwa o owó ń bá wa gbé ni owó dẹ̀ ń bá wa lò àwa ń lo owó bó ṣe wù wá ibi tó bá wù wá là ń lo owó sí ìwọ náà fẹ́ jẹ inú ẹ nìyẹn adé máa ṣe fún ẹ. kí ló ń ṣe ẹ jókòó dáadáa kó fìlà tó wọn ni kò mú kó o ṣe bíi. ok mo ń gbọ́ ẹlẹ́gbọ̀n aspa per bó ṣe ń lọ ṣe bó ṣe wà yẹn òun náà fẹ́ belong oyè yìí ó fẹ́ báyé ròpọ̀ ó fẹ́ lẹ̀pọ̀ máa yé. bèbí ìpè kò ń sọ̀ka. eléyìí ò ń ṣọjọ́ o ọmọ òtẹ ni confam bóyá wà yẹn. as per àwọn gan ti ṣe nǹkan kan tẹ́ pé ó yẹ ká máa bọ́ nínú àti wà sí bí ìwà yẹn tó bá ṣó o ní ẹlẹ́mi àti gbà o àmọ́ àpọ̀ lọ́lọ́run fi ṣe gàrí tíra wa. operation tó sọ yìí. ọpẹ́lọpẹ́ ni òjọkọ rí wa mú tí ó bá ń ṣòwò ni àdìsọdá sọ̀hún ti pẹ́. sún lẹ́rù lọ́wọ́ ni. mo ṣe kó lẹ́rù àmọ́ òun lọ́lọ́run fi ṣe gàrí tíra wa tí ò jẹ́ kó mú wa lọ́jọ́ yìí torí ẹ̀ nìmi náà ṣe wò pé ó yẹ ká help àsìpà òun náà fẹ́ join level. anyway nǹkan tó kéré ni kí ló fẹ́ kí n ṣe fún ẹ. ẹ sàn ṣe rí ṣe ń wò mí sàn gbogbo ara mi ló ń jó mo nídìí owó gan-an ṣe níbi tí mo ti ń rìn pé bí àpèkìtì ẹ̀rí iṣẹ́ tí mo lè ṣe tí màá fi pawọ́dà ni mo ti rí àǹtí níbi tí wọ́n ti ń budán lọ́wọ́ ṣàkùn rí wọn lọ́gàn pé àwọn wo ló jẹun ládùúgbò ìkẹ́ tí wọ́n rọ́gbẹ́ so aṣáàdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run bá wa bá wa gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ ọ̀ká òfò ṣe understand but mo wá pè wọ́n pé iṣẹ́ tẹ̀ ń ṣe ó wù mí ìbáwo lèmi náà ṣe lè máa ṣe ọ̀ mi ò láìkì báwọn ṣe ń já báàgì gbà já gbogbo ẹ̀ báyẹn kò lè ká èmi lẹ́nu mo ṣáà sọ fún pé tí n bá lè rí ìbọn confam ìbọn gidi tó yẹ pé èèyàn lè fi wọ báǹkì àbí kẹ̀kẹ́ èèyàn fi lọ ká ẹ̀wọ̀n lè kéèyàn gba owó gidi lọ́wọ́ àbí small market tó yẹ pé kíni tó bá dẹ̀ mọ́tò náà dẹ̀ lè yàn rí kẹ̀ kéèyàn jágbà mọ́tò ńlá gidi akọ́hàn ta ni owó máa dé so ìgbà tá à ń sọ owó ẹ ló sọ fún mi pé chairman wà tóun máa mú mi wá sọ́dọ̀ ẹ̀ òun ló jẹ́ ká wá síbi bẹ́ẹ̀ sá. nǹkan tó dẹ̀ ń sọ ewúrẹ́ dẹ́ lójú. ẹ sá ó dá mi lójú o mo mí ní sàmì òṣèré. wo bí tó bá báwo wá sí ilé ìwárí owó gbé lọ àmọ́ tó bá bá ikú wá dandan ni kò tẹ́ni ìgbàgbé ibi gangan náà ń pè ní ilé ikú tí kú bá dẹ̀ sọ̀rọ̀ àwọn gbọ́dọ̀ pé bí mo ṣe wà yìí kò sí ara tí mi ò lè dá a jẹ́ kí n tán yẹn tẹ bá pogún tẹ bá pọ́gbọ̀n pé ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ gbá mi mú àbí ẹ fẹ́ gbá ogbó skọ́ọ̀dù wa mú abẹ́rẹ́ àlọ́kọ̀nà kò tó di o kò kí n ṣe kún ọ̀sẹ̀ tẹ̀ wá síbí pé kò wá mọ irú èèyàn tá jẹ́. no ẹsẹ mi ò lè ṣọka yẹn o kò ń ṣe pé bá kó wọn ràn mí wá o èmi fúnra mi ràn mí wá sá o. sọmọ pé ní tó bá fẹ́ dalẹ̀ kò ní dalẹ̀ ìyẹn tó bá dẹ̀ dalẹ̀ dandan ni kò ní dalẹ̀ ó máa bẹ́ẹ̀ ta kó máa dalẹ̀ nǹkan tó bá wáyé gangan ni kò fèsì kí wọ́n rárá tẹ́ ní ọkùnrin kó lè wà nínú gbà kí gbà máa bẹ́ẹ̀ gbé kó máa bẹ́ẹ̀ rìn kó máa bẹ́ẹ̀ jẹ kó máa bẹ́ẹ̀ mu. Hmm? ṣọláyà. àyà mo láyà sá. níbo ni àyà ẹ wà. àyà mi lélẹ̀ sá. àyà akíkanjú ọkùnrin ò kì í sí níwájú ẹ̀yìn ni àyà akíkanjú máa ń gbé nítorí tó bá gbé àyà síwájú tó bá ṣe tako ọmọkùnrin yẹn ti lọ nìyẹn o àmọ́ tí àyà ẹ bá wà lẹ́yìn tó máa yìn fún ẹ báyìí fóònù lásán ló máa bá a aya tó wà lẹ́yìn ẹ̀ ló máa gbé síwájú mo á fi dúró gẹ́gẹ́ bí akọni ọkùnrin ilé ìtura kù àmà tẹ̀síwájú. ẹ ọ̀pá àgbàlagbà afúnni ló jẹ máa wò lẹ̀ ṣé ó wà mú. kíkú ó pa o kó má lè wí jẹnu rẹ bẹ́ẹ̀ ni kò rí àṣẹ́sì tó yẹ. fóònù ló ṣe ń tẹ̀ látara jẹ́ ká kó ń bí yìí nà. Ah. kí ló dé tẹ̀ ń kún mi lójú ṣé bẹ́ẹ̀ ni àwa láti ibi báyìí. àwa ṣe fàájì ó níbi tí mò ń lọ kí n tó pàdé ẹ̀ náà ó níbi tí mò ń lọ gbogbo bá ṣe wà ń bí látàárọ̀ ọkàn mi ò balẹ̀ nítorí inú mọ́tò yẹn mo gbówó síbẹ̀ kò dẹ̀ ṣòwò kékeré ẹ̀ náà thirty seven million ni mo gbé sínú búùtù ńlá. thirty seven million. wọn náà sọ pé à gbogbo bó ṣe ń bá mi ṣe wà rí pé ọkàn mi ò sí ń bẹ̀ owó owó yẹn ò dẹ̀ ń ṣe tèmi nìkan owó àmẹ́rin ni this àwọn tajọ ń ṣe politics owó tí ó lẹ́tọ̀ọ́ sáwa mẹ́rin kan ń bẹ̀ tó ń gbé fún mi òun ni mo gbé sínú mọ́tò yẹn báǹkì ni mò ń lọ kí n tó pàdé ẹ̀yìn bọ́ mi ò lè lọ mọ́ tó first thing láàárọ̀ ọ̀la màá màá gbé lọ sí báǹkì so mo láti lọ drop ẹ̀ sílé. lórí thirty thirty seven million ah, ok mo ti dákẹ́ bọ́tẹ̀yìn olóṣèlú ẹ̀ ń gbádùn ẹ̀ wéwo gan o ọ̀dọ̀ ìṣòlè lówó wà. ẹ̀yin olóṣèlú ṣé báyìí lẹ ṣe ń rí owó òṣèlú tẹ ṣe ń kówó òòlù jẹ. ṣé owó ṣe kó jẹ ni àwo ò jẹ́wọ́ àánú owó ni. ẹ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. ẹ eh, òṣèlú nàìjíríà o àwọn òjèlú tó ń pera wọn lóṣèlú. Eh! tá a bá máa kówó jẹ bó ṣe sọ báwo ló ṣe fẹ́ máa ta sí wọn lára. ń dà mo ṣáà bẹ̀yìn mo forúkọ ọlọ́run bẹ̀yìn ẹ jọ jẹ́ kó mọ lórí mi nìkan ẹ má kí n máa rí yín pẹ̀lú ọ̀hún mi lẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn. Ah, ah. kí là ń sọ kí ni ìwọ tó ń jù lẹ. ara ẹ náà ni. ṣé ìwọ nìkan lè dá kínní ìjẹ ni. nǹkan tí ò tó mi jẹ. nǹkan tó ẹ jẹ ọ fẹ sọ ní kékeré. madam gbogbo nǹkan tẹ fẹ́ pátápátá ni smart jẹ kí n mọ àwọn náà dẹ̀ rẹ́dí láti ṣe fún mi tí ẹ bá ti lè tẹ̀lé àdéhùn tiwa náà now àwọn ìbéèrè kan ni mo fẹ́ bi time tí ẹ fẹ́ lọ síbẹ̀ yẹn ṣe bìlí pé kò ní yẹ. mi ì lè fún yín lófo mi owó tí mo fojú mi rí ó kàn fún àwọn igi tó wá síbi. Hmm? ẹ̀ẹ́dẹ̀já ká mọ̀ ìgbé kò sí security. no no no èmi pẹ̀lú wọn lájọ́ lọ báǹkì lọ́la. all right kò sí wàhálà àwa náà ò ní sẹ́mi táwọn ṣe jù sẹ́yìn lọ àwa náà ṣetán láti ṣiṣẹ́ yín tínú yín máa dùn but smart o ti yẹ mọ price. ah mama mo ti já everything mo já wọn sí bó ṣe ń lò àbí mo sọ fún pa àwọn sixty forty ní owó yẹn máa bá dé. sixty forty uh-uh. ta ló ní sixty ta ló forty. Ah, ah. kí ló ṣẹlẹ̀ o ti parí díẹ̀ kó tó pè mí. bàbá ń ṣàlàyé fún yín náà mọ́ mi ààrẹ má ṣe bẹ́ẹ̀ náà. àwa la fẹ́ forí la kú lọ fẹ́ yìí ṣe bẹ́ẹ̀ máa jókòó lé a máa gbábọ̀ wá bẹ́ẹ̀ yìí ẹ má ṣe bẹ́ẹ̀ o. ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ ẹ ṣe dékè mi mú sixty kẹ́yìn mú forty. madam kí o lè lọ bẹ́ẹ̀ yẹn náà àwa gangan la lágbára àwa lágbára wà lọ́wọ́ àwa la fẹ́ forí la kù ẹ ti gbàgbé pé ta bá lọ bẹ́ẹ̀ yẹn tó bá lọ rújú. kò ní rújú lórúkọ jésù. àwa la ní sixty ẹ̀yìn lẹ́ni forty. Hmm? ok ẹ má yẹ ká gba ọ̀rọ̀ bí ẹni gbàgbọ́ ọtí ẹ jẹ́ ká ṣe ní fifty fifty ok kò sí wàhálà nǹkan tá a máa ti gbà fún yín ni pé ẹ bá wa díìrì this is first time bọ̀ wá fún yín lélẹ̀ wọ́n á fẹ́ kẹ́ mọ̀ pé tá a bá parí sí eléyìí fún yín tó bá wà successful à nígbà mi kò wá kùn bẹ́ẹ̀ o ẹ mọ̀ pé eléyìí akọ́fífà yín lójúmọ́ra ni a máa ṣe ní fifty fifty ṣẹ́gbọ́n but àwọn kan ti fẹ́ báyìí sọ ni pé time tẹ sọ pé ń lọ yẹn ẹ jọ ẹ jẹ́ kí fóònù yín wà àtàlàtì lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ máa communicate pẹ̀lú wa so that ibi táwọn náà bá wà á lè tètè move á lè jẹ́ kí target wa ṣe kí ni kó tight. kò sí problem any day any time ká tó move aláti pè é. Hmm? gbogbo bẹ́ẹ̀ mi pẹ̀lú wọn bá ṣe move lọ́la máa máa tẹ̀ sí i bí ṣe máa jẹ́ gbogbo ẹ̀ ṣe thank you. alakọlẹ́ òkúgbe alakọlẹ́ òkúgbe ọ̀pá. lálejò kẹrù ó bò nílé sinimá lọpọlọpọ kígbe. Ah, kí ni gbogbo lẹ́yìn náà kí ni gbogbo rọ́bìṣì náà kí lè wá gbọ̀ngàn kí kí lè wá gbọ̀ngàn. gbogbo bọ́lá ìdàgbà jáde gbogbo bọ́lá. ọ̀pọ̀ tí wọ́n tó inú mọ́tò lọ́wọ́ inú mọ́tò. Ah, ẹkún yẹn síbẹ̀ yàrá yàrá ni. àtòwò àtòyè gbogbo ẹ àjẹpọ. owó dà owó owó ti bẹ̀rẹ̀ owó ti gbọ́wọ́ la láì wọ́n ti gbọ́wọ́ ilẹ̀ ibùdó owó wà àwọn ah! ti gbẹ̀. Ah! Ah! yéé yéé. mi kò yé mi mi mọ wọn tí wọn ṣe fáwọn pípọ̀ yìí làwọn dẹ̀ ti mọ̀ pọ́lísì wọn ní máa tẹ̀lé àwọn bọ̀ nílé wa mi wà. bàbá mi kò ṣẹlẹ̀. ẹ jọba ò ní ẹni ṣe jẹ́sìn ni. ọmọ mi ni èmi fúnra báyìí mo bí inú mi báyìí mo fi bí. ẹ ẹ̀yin lẹ bí mo lè tẹ́ ẹ̀ tọ́. ọlọ́run ò ní jẹ́ ọmọ mi ò jalè. ẹ nà mi ò kí n ṣo lè. rárá. ìjọba ti wá sófin gbogbo ẹnikẹ́ni tó bá ti jalè iwájú àwọn tó ní wọn báyìí lẹni ká ti máa ṣèdájọ́ wọn. ọlọ́run ò ní jẹ́ mi ní fọwọ́ gbọ́mọ sí ilé ayé mi. ọ̀bẹ̀sà ìlẹ́sìn. Eh?

bí mo ṣe lálàá yẹn nìyẹn àfa. allah akbar ọ̀dà kò sí ní tó sọ̀rọ̀ sí wájú ọlọ́run ọlọ́run náà lábẹ́ a sì gbàdúrà wa ẹ dákun ìyá wa ọmọ ọkùnrin náà ẹjọ́ kí lorúkọ ẹ̀. akeem lorúkọ ẹ̀. akeem allah ẹjọ́ iṣẹ́ òògùn ni ẹ̀mú tó ń ṣe. Ah, iṣẹ́ tí mo mọ̀ tó ń ṣe tó dá mi lójú iṣẹ́ clearing and forwarding ló ń ṣe tó mọ́ báyìí ọ̀rọ̀ gbogbo ẹ̀ náà kò ju àdúrà náà lọ a sì bẹ̀ lọ́hùn fún un mo sì mọ̀ dájú ọlọ́run á gbàdúrà ẹ̀ tó rọ́lùn náà ló ní ká pè òun òun sì dá wa lóhùn mọ̀ pọ́lọ́wọ́n ó gbàdúrà wa lórí ẹ̀ arìnrìn ayọ̀ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ ṣe kọ́kọ́ fún mi sọ́mọ ọkùnrin náà lè dé bíbá ẹ̀. àfa kí ló ń ṣe tí ò wá ó máa wà. tó bá ti dé bíbá ẹ̀ mo mọ̀ pé àdúrà ò gbà arìnrìn ayọ̀ ọ̀làwọn ẹni ọlọ́run. ẹ fi gbogbo ọ̀rọ̀ yín lẹ́fọ̀ọ́ lọ ọlọ́nà lálẹ́ sáàdì kò sẹ́lómi. ilé mi ṣe bùgbé ajé ilé mi ṣe bùgbé ajé sílẹ̀ wá iṣẹ́ kékeré owó ńlá tọ̀tún tòsì lẹ́lẹ́ fi kórè wálé ajé òkúkú lùsọ oníṣàbòjì kí n lè máa fọwọ́ sí yé ajé o máa lọ́dọ̀ mi ajé súré wá. I dey gallant with my AK forty seven AK forty seven lọ́pọ̀ wálé. ọkọ mi ẹ kú àbẹ̀wò mi ẹ dàgbà ọkọ mi mo fi ọlọ́run bá bẹ̀ ẹ́ mo fẹ́ lẹ́dàá mi gan mo fi bẹ̀ ẹ́ pẹ̀lú ọ̀rọ̀ afá tí mò ń bẹ ẹ̀ sọ yìí jẹ́ àtètè yọjú sí wọn. ẹ wo màá kàn ṣe pé bóyá pé mi ò fẹ́ tẹ̀lé yín lọ sí ọ̀dọ̀ àwọn aláfa yẹn ẹ̀yin náà mọ̀ pé àwọn afa yìí nǹkan tó máa jẹ ló ń wà náà àti pé èmi gan fúnra mi gan mo láwọn aláfa tó ń ṣe prayer fún mi lọ́sọ̀ọ̀sẹ̀ náà máa ìdá ṣé mo parọ́ ni ṣókè máa ń rí wọn ni. ẹ wo mọ́mì ṣe mọ̀ kó tó ṣẹlẹ̀ tẹ́yìn bá ṣáà ti rẹ́dì tẹ́fẹ́ mú wa lọ àfa yẹn ẹ ṣáà pè mí lórí fóònù màá wọ́ wọn wá sọ́dọ̀ yín kò sí wàhálà máa dọ́dọ̀ àfa bẹ́ẹ̀ ni kò ṣe àyà mi wò ó tí wọ́n bá ti rí páyè ti wà fún láti lọ kó má pẹ́ ni o ah. ìwọ pè mí sórí tíbi tó máa ń pè mí sí ní kíákíá ká máa lọ ṣùgbọ́n. ẹ má wọ orí ẹfọkàn yín balẹ̀ ẹ má lọ síbẹ̀. mọ mi ṣe ẹdẹ tí mo aláìkí ìyàwó mi ju èmi. mi ò yẹ kò kúkú rí kó lè dáa fún gbogbo iná mò ń ṣe ẹ wáyé tí máa lọ ẹ gbọ́ ẹ rọra wa mọ́tò láyọ̀ lè máa délé o má yẹ kó wa mọ́tò làwájú. kẹ́tẹ́kẹ́ ara yín o mọ́ mi ṣe ẹ má pẹ́ kẹ́ tó wá bẹ̀ mí wò ó. ó dà yes ma ọ̀rẹ́ wa. ẹ wẹ òkè rú ẹ wọ́n ní wọ́n fẹ́ mú mi wá ọ̀fẹ́ mọ́ ọmọ mú. ṣe bẹ́ẹ̀mi lọkọ ẹ̀ mi ń ṣàlè lọ mú ẹ kí n lọ pa ah, ah. my dear kàn wo nǹkan tó lè ṣẹlẹ̀ lágbègbè yìí to believe pé yes nǹkan gidi ni o ló ṣẹlẹ̀ o kí ló lè rí ń ta ẹ̀ tó jẹ́ pé nǹkan tó yẹ pé ó máa yà ẹ́ lẹ́nu. my baby ìtàlá wa yìí náà títí nílé ìfọkùnrin out loud kí ló ń what's going on. wo mọ́tò yìí dáadáa kí ni kọ́lọ̀ mọ́tò baby this is black so. yes mo ti mọ̀ pé o máa ń láì tó black èmi ni mo ra mọ́tò yìí fún ẹ mọ́tò ẹ ni mọ́tò tó ń wẹ̀. what. yes kò dá ẹ lójú. no no no baby you're kidding me right. no mi ò kíde at all sori mọ́tò tó ń wọ ìwọ lóní even tó bá wọ plate number ẹ mi customize ẹ fún ẹ yes bisola baby ló wà ń bẹ. jesus ṣé wọn náà ti rí. bisola baby. yes oh my god baby. <laughs> I love you it's a late. gba kí ẹ lè kí ẹ lè kí ẹ lè. No, no, no, no, no. Kò ṣe máa ṣe lélẹ̀ ìgbò díẹ̀ díẹ̀ náà lè Oh my! Oh my God, oh my God, I love this car, like seriously, I love this car. Oh my God. Oh my God o lè start here o lè ah èkè ẹ ṣe gan-an mo dúpẹ́ gan-an lọ́wọ́ yìí. ó rọkùnrin bíi ti ó ṣọ̀wọ́n láì ta wà yìí. jẹ́jẹ́ wo ṣoṣo tí ara ah ẹ try gan-an ọ̀rẹ́ mi mo bẹ̀ ẹ yọ̀. o ṣe. ké mo dúpẹ́ lọ́wọ́ yìí ọwọ́ yìí tó ti lọ sókè kò ní lọlẹ̀ mọ́ ibi tẹ́tí mówó náà jáde ibẹ̀ náà jẹ̀ nígbẹ̀ mo rí lè dúpẹ́ gan lọ́wọ́ yìí. àmì àmì wo sórí ọlọ́run ọba nìkan òun ni ọlọ́pẹ́ sórí ọ̀rẹ́ ẹ̀ tó ń wò yìí ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ nígbà tí ò sí nǹkan tí ò sí jíjẹ tí ò sí mímu mi ò lẹ́lòmíì lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn òun náà so táwa ni mi máa tún wá ṣe fún lẹ́yìn òun náà òun ló ní mi ni mo ní àbí mo parọ́ ni. ọ̀rẹ́ mi o ò tí ì rí nǹkan kan rárá o mọ̀ nǹkan tí bébí mi tún sọ ni lóun ti bá mi get ilẹ̀ sí Màgòdò. like seriously. i'm telling you to bá ma fi di next week báyìí ká lọ foundation ló dẹ́gbẹ́. irọ́ ni o. kò sí rọ́ńbẹ́ o nítorí tí ẹ mo ṣe ń ṣiṣẹ́ sórí bó ṣe ń wò yìí ó ti nílé ní Màgòdò ló ń wò yẹn ó ti ralẹ̀ àdè máa bẹ̀rẹ̀ lé lórí ẹ̀ láìpẹ́ yìí lágbára lọ́hùn ẹ̀mí ẹ̀ ló máa gbé ń bẹ̀. àmì o àmì àmì thank you. bó ṣe wà yìí ẹyin ojú mi ni mi ò lẹ́lómi tí mo ń ṣiṣẹ́ fún lẹ́yìn ìyàwó mi tó bá rí ń sìn wá rí pé aṣọ èmi àti ẹ̀ ó dọ́gba bàtà kan ṣe lájọ ń wọ̀ aṣọ kan náà lájọ ń wọ̀ the same thing àfi bíi twins lèmi àti ẹ̀ so bó ṣe wà nìyẹn mo ṣẹ́rìṣì ẹ̀ gan bó ṣe ń wò yìí mi ò fọ́rọ̀ ẹ̀ ṣeré. okay ah mo dúpẹ́ lọ́wọ́ yìí ọ̀rẹ́ mi mo bẹ́ẹ̀ yọ ah, you're such a nice man owó yìí tó ti ń pọ̀ sí kò ní dín ọwọ́ yìí tó jẹ́ ti lọ sókè kò ní dẹni ilẹ̀ mo rí lè dúpẹ́ gan lọ́wọ́ yìí mo dúpẹ́ gan ṣé gan. mo fẹ́ béèrè ọ̀kan lọ́wọ́ ẹ̀ ọkọ ẹ̀ yẹn kọ́. fàṣ ṣé fáṣì lórúkọ yẹn ok fáṣì yes. fáṣì wà níbi tó wà o. ṣé ah, ah. tó wá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ó dà pé àárín ìwọ àti ẹ̀ kò fẹ́ ó ti fẹ́ rí bákan bákan àbí kí ló ń ṣẹlẹ̀ láàrin wa tẹ̀. èkè ah, kì í ṣe bẹ́ẹ̀ ó kọ̀ yẹ pé fáṣì wà níbi tó wà. àárín yóò dán mọ́rán. ẹ mọ̀ tún ṣẹlẹ̀ ikọ́ tí fáṣì wà áfta kó lọ sí bar kó lọ club kó ṣàfihàyè kó display lọ lórí table kó máa náwó kó yé mọ̀ pé àmúwà ń bẹ̀ ṣé yẹ pé kó ní ọpọlọ pé kó ra mọ́tò àbí kó ṣe nǹkan fún àìbóyá kó ra alẹ̀ kan kì í ṣe bíi ti fáṣọ fáṣọ lọ́pọlọ débi gbogbo bẹ̀rẹ̀ ọpọlọ ò débẹ̀ bọ́kọ́ máa náwó káàkiri yẹn ẹ bá ẹ bá fàṣẹ bẹ̀. ìyá ọtí nìkan ló ń fowó mu kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn náà ọmọkùnrin gbọ́dọ̀ wà kó ní investment náà òun gangan ló ṣe kókó náà báwo lèèyàn ṣe máa kàn wà tó máa máa fowó mọtí káàkiri bọ mo nígbàgbọ́ pé ó máa tọ́jú ẹ bí mo yẹn tọ́jú ìyàwó mi ṣan ìyẹn ṣọ mo dẹ̀ mọ̀ pé mọ́tò tó tí ọkọ ẹ mọ̀ra fún àjù tọ̀dọ̀ ẹ lọ irú mọ́tò wo ló lò. ẹ̀wọ̀n ẹ fi mí kó ra mọ́tò ṣé rí mọ́tò ń di mi. irọ́ ni o kó ra mọ́tò fún ẹ àbí wọ́n lò mọ́ mọ́tò wa. bọ́ọ̀lù ẹ ṣe ń sọ̀rọ̀ báyìí màá dàgbà báyìí mo ní mọ mọ́tò wa. ṣé wọ́n mọ̀ pé ọ̀rẹ́ ẹ̀ sì ó ti ní mọ́tò ó ti ní nǹkan lóríṣiríṣi bọ́ láti gbà tí ìwọ ti wà ẹsẹ̀ ló fi ń rìn kákàkiri bí kò gọ kádà kò ṣe gbogbo ẹ̀ kó mọ kò dẹ̀ lẹ́tọ̀ọ́ náà ayé tá à ń sọ yé sìn kò kò dá kí wọ́n máa gọ kádà kiri tọ́kadà bá lọ gbé ẹ ṣubú ńkọ́ á kàn ba fáńgẹ̀ ẹ jẹ́ ni kò wá òkè. ok anyway ó mọ kan tó máa ṣe màjá nítorí títí ẹ ṣó ń gbọ́ mi because mi ò ní fẹ́ ó máa lè stop ẹ̀ tí wọ́n bá ń lọ bìkan sìn tóun náà bá tún lọ inú mọ́tò kan náà lè máa jọ wà mi ì dẹni láìkí irun kan bẹ́ẹ̀ so màá fẹ́ kóun náà máa gbé mọ́tò títí ẹ̀ náà jáde ọkọ ẹ̀ fún mi ní nọ́mbà ẹ̀ kí n pè lórí fóònù máa bá ẹ bá sọ̀rọ̀ ó máa ra mọ́tò fún ẹ tí n bá dẹ̀ bá sọ̀rọ̀ tó bá lóun ò ní owó lọ́wọ́ èmi á hẹ̀pẹ̀ màá ní kó mówó díẹ̀ wá kí èmi bá fowó díẹ̀ kún. ọlọ́run mú àmì ah, òṣèré náà lọ ọ̀rẹ́ mi ìwọ ìwọ náà ó ti dẹni tó máa lo mọ́tò ó gbọ́dọ̀ báwa rìn kó máa fẹsẹ̀ rìn kiri àwa àwọn ṣètà làṣà gbà ó yá fún mi. zero eight one. zero eight one. eight one one. eight one one. four four four. four four four. Ilé dé tó wó báyìí. Ó mú ọdún tó mú. Mo mú. I said I'm not drinking mo mu. Sorry baby, àwọn nǹkan tó jọ kí n máa bínú sílẹ̀ máa bínú sí gbà mí. Bàtàjọ́ kú láti bìkan síta náà wá ṣe fàájì bíbá yìí tó wá dé bíbá yìí tó ń ṣe nǹkan mi. Tó fi mi tẹ fóònù tó ní kòtòkòtì kíní kan kan kan. Kíní ẹ̀ tó máa ń di àìdí àyè obìnrin several times ṣe pé tábà ti wà pẹ̀lú boyfriend ní báyìí fóònù lè máa fi ọkọ yín tẹ̀. Àjọ wá síbàá yẹn sì mò ń dá mọ́tí òdẹ̀ ń wò mí ràn fi mi tẹ fóònù fi mi bá àwọn boyfriend yẹn sọ̀rọ̀ kí ni ìtumọ̀ gbogbo yẹn. ọ̀nì will you stop that ṣé o máa sọ́n pò mọ́kàn tó ṣe ni. kí ni mo ṣe fún ẹ. o ti gbàgbé màá rán ẹ létí jọ torí ọlọ́run ìgbà tí èmi àti ẹjọ wà ń bì kan for the fact pé èmi àtọ̀rẹ́ mi jọ wà ń bẹ̀ ṣé o tún ní right láti lọ máa toast ọ̀rẹ́ mi jọ torí ọlọ́run. èmi toast ọ̀rẹ́ ẹ. o toast ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ ẹ kí ni bẹ́ẹ̀ fi ọ̀rẹ́ ẹ ṣe ọ̀rẹ́ yẹn náà yẹn wá jẹ́ ọ̀rẹ́ ò kì í ṣe choice ni. ọkùnrin kí ló wá lọ toast ẹ fún. èmi sọ̀rọ̀ ẹ ló sọ pé èmi toast ẹ o. o toast ẹ. ah alára gbígbóná. know. not i love you i won't be saying all this fimi sílẹ̀. sori nǹkan tó wà lẹ́yìn gan mi ì tí ì jẹ́ débi kankan bíi pé màá ní pé ọ̀rẹ́ ẹ̀kan ni mo tẹ̀lé. so mọ̀ pé o ti jẹ́ débi kankan àmọ́ ọ̀rọ̀ ò lè jẹ́ tán ìwọ náà àjò mọ̀ kò lè jẹ́ tán. wọ́n á bẹ̀rẹ̀ iyọ̀ iyọ̀ ìwọ tẹ̀ ṣọ́ farabalẹ̀ ṣọ́ pé tó bá kú èèmọ̀ àti ẹ̀ ṣọ́ pé tó bá kú èèmọ̀ àti ẹ̀ ṣé wọ́n bọ́jú bá ń bẹ̀ mí aláàjì jọ aláàjì jọ aláàjì kábíyèsí jọ ló wá sọ fún mi ọ̀gbẹ́ni fi ẹlẹ dá a máa bínú lọ ló ti tó ó ti tó ó ti tó. Ah, ah, iṣẹ́ wo ni mo gbà láyé léyìí o léyìí flash kí ló ṣẹlẹ̀ hmm, ẹtìlẹ̀ ara yín ti máa ń gbóná jù. hello. hello. Uh -uh fáṣfáṣ ó ga aláwa ti yé tẹ́yìn ò bá wí yẹn yóò kí n béèrè èèyàn kò yẹ kó máa wí bẹ́ẹ̀ o. kásìmọ̀ ta ló ń sọ̀rọ̀. Ah, ẹ̀mẹ́ tó ń sọ̀rọ̀ shop Désọ́lá Shoprite ló sọ̀rọ̀ ẹ rántí mi ah, ṣùgbọ́n ilẹ̀ fún mi ní number. yín ní club tó wà ní Millicent ẹ̀yin bẹ̀rẹ̀ ti fún mi nọ́mbà yín now. Ah, kí ló wá di látọjọ́ jọ ibo ló lọ. àwọn òsínlẹ̀ àwọn àtẹlẹ mo lọ Dubai mo ṣe dé ni. Dubai ẹ eh, ṣé kò wà lè sọ. mo fẹ́ travel kó tẹ̀ ju tíkẹ́ẹ̀tì máa tẹ̀ fọ́ọ̀dù máa ẹ mo lè tíkẹ́ẹ̀tì fún ẹ náà ìgbà tó fẹ́ lọ sí Dubai náà gbogbo yẹn kọ́ni kéré ni gbogbo yẹn wà lọ́wọ́ mi òjò wọn ti máa ṣe fún ẹ lórí nẹ́ẹ̀tì nísinsìnyí tó máa fi lọ bí tó ń lọ. ẹ má wọ ẹ má ṣe ẹyin tójú tíkẹ́ẹ̀tì lọ fún mi ṣe ti gbọ́ ok ah, níbo lè á wà báyìí báwo mo ṣe lè rí yín. ok wọn náà tẹ fẹ́ rí mi ok ok èmi tẹ̀ wá bí kan sí mo wà ní Midland. àmọ́ jẹ́ kí n fọwọ́dọ̀ àdírẹ́sì ọ̀dọ̀ mi sí ẹ̀ kókó wá bá mi lé gangan. òkè má wẹ̀ má bá yín lé. ìṣọ́jà là bọ̀ wá fún mi ṣá. ṣìbẹ́ mi ni mi dé sọ́la shoprite máa bá yín lè máa bá yín ṣe wẹ́pa fáṣ bàbá tí wàá wà ń bẹ̀ bàbá ó dàbọ̀. all right okay. mo bíbí why àti kò fáwọn lè ifá ti ṣe again now imagine máa jẹ ifá wo ló ń ṣe kí ló tó ń ṣe báyìí torí ọlọ́run. darling o ṣe àgbọ̀kọ̀ fásitì mi àtàgbà ló ń sọ̀rọ̀. no problem we be together till night even till tomorrow. Eh, no problem. ah why this mo mo mo rò ọkùnrin tọ̀dọ̀ ẹ. èèyàn ah! ní sọ̀rọ̀ èèyàn pè mí olórí. i don't even want anything from you again please please. ṣé mi ò lè bá client mi sọ̀rọ̀ ni. so that those women know. ìjà àbúlá kẹ̀ máa bínú ara yín ti máa ń gbóná jù. my dear. <laughs> ló dé kí ló ṣẹlẹ̀ yìí kò ló wá ń lọ tí o wá múra kàkàkà báyìí. Ah, ah. ṣé mi sọ fún ẹ ni. kò sọ kankan fún mi náà. Ah, má bínú mo rò pé mo sọ fún ẹ ni pé fadékẹ́ ọ̀rẹ́ mi ó fẹ́ ṣe birthday lálẹ́ yìí although night party ni o club dẹ̀ ló fẹ́ lò bọ̀ ó ní káwọn ọ̀rẹ́ òǹkà ètò ìdí sẹ́dá máa bá organize àwọn nǹkan ah ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ni boyfriend ẹ̀kan tó wà ní US wọ́n yẹn ṣe èdè ó dẹ̀ fẹ́ ṣe fún mi very big form wọ́n wọ́n kémi náà kí n package ara mi. bébí báwo mo ṣe eré ṣe mo fọ́ my dear èmi ò ṣáà láì gbogbo wọn tó ń ṣe ìṣá mi láìkí ẹ̀ náà wáyé tó yẹ wọn máa ṣe irú bẹ́ẹ̀ fún mi mo wáyé wá sí ibà ẹ̀sìn láti wá báyẹn ṣeré ẹ̀sìn ìwọ gbé báàgì ogbé ìwẹ̀ òmùra báyìí olóhùn jáde lọ ṣó bá mi sọ gbogbo eléyìí tẹ́tẹ́lẹ̀ ni. I'm sorry mo rò pé mo sọ fún ẹ ní má bínú. ok òun náà rè ń sìn òun sọ pé òun lọ gbàgbé yẹn ò tẹ̀lé ṣẹlẹ̀ kò bọ́ sí ok you know what ṣé ká jọ máa lọ wọn wọn fi máa mú mọ́lẹ̀ náà nìyẹn ṣá wọ́n kájọ lọ kájọ lọ kájọ lọ dúró náà ṣé tí n bá tẹ̀lé ẹ̀ báyìí club ló sọ pé ẹ̀ ń lọ ṣé mo lè múra báyìí tẹ̀lé ẹ̀. kí ló o fẹ́ lọ máa wojú mi bẹ́ẹ̀ ni ṣebí mi náà ló máa i'm okay with your dressing come let's go. Hello. Hi. If you are happy to be here, please jumping us together for yourself. Thank you, thank you, thank you. Um, isn't it? Okay, but um, I want one wonderful person, a gentle soul, to tell me what we're doing here today. Ah, okay. Beautiful lady, can you tell me? Well, eh, uh, àwa níbí báyìí to wá celebrate birthday for Fadekemi. Please jam your hands. together. Nice one, nice one, nice one, nice one. Thank you, thank you. Um, ṣe mo lérò pé gbogbo àlàyé ń jọ ara wa this is just the first batch man we are still going to one bar like that tí mo kọ́ fún ọmọ mi kan àti Elegushi hundred percent bar ni you know I'm, I'm very sure you guys gonna like it uh, but the fact is um, ma pe celebrant ẹ̀ ń sìn kò yẹ yín láti bá wa sọ̀rọ̀ ó máa ní one or two things láti bá wa sọ uh, the beautiful damsel <laughs> stand up stand up nǹkan tó máa ṣe ń sìn ni pé a máa pè é. mo kí gbogbo yín o ẹ kalẹ́ o ẹ mọ̀ ah. kó ti ṣẹlẹ̀ kó tó di pé everybody máa jó tí dj bá ti ń play orin anybody kò gbúdọ̀ jó àwọn akọ́kọ́ fẹ́ jó kakọ́ tẹ̀ra wa lọ́rùn nù. ẹ ah, eh, màá náà. ọ̀rẹ́ mi máa yẹ ká ṣe bẹ́ẹ̀ àwa mọ̀ pé kò ṣe everybody lọ́lọ́run ṣòwò fún ọlọ́run ṣòwò fún àwọn kan wà ọlọ́run ṣòwò fún àkàrà ló máa ń wọ̀ kiri you get it but that's not the issue the issue is just ẹ kẹ́ everybody bá jó ẹ kẹ́ okay no wahala ẹ bá ṣe. ọkẹ́ kótó díkẹ́ abẹ́sí good evening everyone here ẹ ṣe gan o èyí tí mo invite ẹ kò àtẹ́wọ́ fọwọ ẹ mi invite kẹ ẹ yọjú sí birthday mi lálẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dùn tọwa àná ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dùn tínú wọn ò dùn pé kí nìkan tó ń ṣe ṣóun nìkan ni tí wọn ò yọjú so mo wá dúpẹ́ lọ́wọ́ every one of you here for you to come for my birthday tonight thank you very much. you're welcome. and again I want to say a very big thanks to my one and only sweetheart, Aww. Indunumi, Ayomi, Oloworimi. Thank you very much. Aww. Thank you for making my day. Thank Aww. you. Oh, baby. Okay, I'll give you a kiss. I mm. <laughs> have my own baby here too. I have my baby here. Mm, six months. Báṣọlá ṣé àwọn tí ò ń sọ̀rọ̀ rẹ̀ fún mi ojú inú wọn fọ́ títà wọn fọ́ wọn ò rí pọ́mọ Ọ̀rúnmìlà ni ẹ́ torí nígbà tí Ọ̀rúnmìlà ń tìkọ̀lé ọ̀run bọ̀ wá sílé ayé ó láwọn kan tí wọ́n jọ ṣàdéhùn pé wọn gbọ́dọ̀ fìyà jẹ ọmọ Ọ̀rúnmìlà inú wọn làjẹ́ wà inú wọn lòlé wà wọ́n pọ̀ báńbá wọn ṣùgbọ́n kí n dá dúró lórí méjì. bàbá ṣe rí àwọn ọmọkùnrin yìí wọ́n fìyà jẹ mi gan wọ́n bojú mi jẹ gan àwọn bojú mi jẹ wọ́n bojú Ọ̀rúnmìlà gan jẹ bàbá wọ́n bojú mi jẹ o gbogbo owó tí mo ní láwọn ẹni kó lọ àwọn yẹn wọ́n dẹ̀ kéré sí kan tó ń bá mi fà yẹn wọ́n kéré sí i tájà bá lẹ́ni lẹ́yìn yóò pọ̀ bọ̀ tírúwa ìbá ṣì wà láyé ìyá gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ gbé. nǹkan tèmi wá ń fẹ́ sìn ni pé ṣe rí agbára tó wà lára bọ̀bọ̀ yẹn bàbá ṣe rí agbára tó wà lára bọ̀bọ̀ yẹn tẹ bá dojú ìbọn kọ báyìí ìbọn yẹn ò lè ràn ìfúnkà gbé machine gun ti báyìí kò lè ràn bẹ̀t èmi wá fẹ́ oògùn tó yẹ pé tí máa fi ba iṣẹ́ tó wà lára ẹ̀ jẹ́ tí máa yẹ kó mọ̀ pé èmi gan fúnra mi gan ọmọ ẹ̀fà ni mí mi gbọ́dọ̀ ní rí báyìí kẹ́rù bàbá mi nǹkan tó ṣe fún mi ó gbọ́dọ̀ jẹ̀yà ẹ. òdodo ọ̀rọ̀ ló sọ ah. ìyà tó bá ja mọ́sùn gbogbo ọmọ awo ló jọ jẹ ẹ̀yìn gbogbo tó hùn kó wà lára rẹ̀ kó kúrò ní tìbọn kó jẹ́ tọfà kó kúrò ní tọfà kó jẹ́ tàdá gbogbo ẹ̀ lábàjẹ́ mọ́ lára èmi fúnra mi ní ń fi lé ẹ lọ́wọ́ tó fi mú wọn. iná kéékèèké ni iná nìgbín lè fi tọ́ ẹnu ẹ̀ pa bí iná bá fẹjú àtìgbé àtìkara wọn gbogbo wọn ó dèrú ni ọ̀nà tó gbà mú wọn ǹjẹ́ kò yẹ. àjẹ́ kò yé mi náà awo ṣe n bọ́dọ̀ yẹ kẹ́ni n bọ́dọ̀ yẹ kó mọ̀kàn tó ṣe kó jẹ́ ya ẹ̀. bísọ́lá sọ̀rọ̀ pò ṣe ni. ṣe bí báwo kí ni o tún ṣe. o dẹ̀ máa ń fọ́ bùbọ̀ mo bẹ̀ sọ lórí ọ̀rẹ́ ẹ pé kó gbọ́mọ fún mi kí n máa fẹ́ o dẹ̀ ń ṣe bákan kí ló ń ṣe náà. mo fọ́ ní ṣá ṣé bóyá ìfẹ́ kan náà wọ̀n ọ̀rẹ́ mi lọ́wọ́. ọmọ yẹn ò ní mí ní ìjà rẹ̀ mo máa ń like àwọn kan tó tóbi mo like àwọn tó bá tóbi tiẹ̀ àwọn kan tó bá tóbi máa ń like mo gbọ́ wọn fún mi kí n máa fẹ́ ọ̀dẹ̀ ń ṣe bíi kíní. ní òun fẹ́ níkẹ́ and ó ti gbà ń pàrọ̀ láwọn méjèèjì dùnà ṣó fẹ́ máa ṣọ̀rẹ́ méjèèjì pọ̀ ni. ọmọ wa ìbí wo fẹ́ náwó fún ni ò ní ìdìbò pé òun mo lówó fẹ́ ná. fún so tèmi ò bá síbẹ̀ ń ọkọ mi náà máa ṣe ọ̀rẹ́ mẹ́ta pọ̀ nìyẹn. wait obi má dá tèmi sí wọn tẹ́sán má dá tèmi sí wọn tẹ́sán báwo ló ṣe wọn bá máa sọ ìwà àti ọjọ́ sọ̀rọ̀ ṣé o ti bá mi níbi orúkọ mẹ́rin rí ni. ìgbà tọ́rẹ̀ fẹ́ máa ṣọ̀rẹ́ méjì pọ̀ kí ló wá sọ kí wọ́n máa ṣọ̀rẹ́ mẹ́ta papọ̀ dẹ́gbẹ́ tí wọ́n náà máa ṣe mẹ́ta papọ̀ náà ṣé gbogbo bí tẹ máa lọ tẹ tó máa ṣe wọlé wòde mo máa ń tẹ̀lé lọ síbẹ̀ sọ̀rọ̀ náà tẹ máa lọ látàrọ̀ sílẹ̀ tẹ máa dé lọ ṣé mo máa ń tẹ̀lé yìí. ẹ tó bá tiẹ̀ tẹ̀lé wa lọ ẹlẹ́dẹ̀ẹ́ wa mẹ́rin sọ mo ń ṣe irun gbàgbà tí mo dẹ̀ ti mọ̀ ẹ́dẹ̀ lè ò ẹ́fà ṣe irun bẹ́ẹ̀ rí o ò dẹ̀ rí irun bẹ́ẹ̀ lọ́wọ́ mi rí síwáyé tó ṣe wá ń sọ irun bẹ́ẹ̀ sí i látàrí obìnrin wa láyẹn ti máa ń pọ̀ jù ẹ̀yìn tí ẹ̀ ní sòrò mo máa fẹ́ bèrè nǹkan lọ́wọ́ ẹgbẹ́ wa ò lè ràn mí tì last time ta mark birthday ẹ̀yìn ọ̀rẹ́ ẹ̀ kan wà ní pàtí yẹn ọ̀gẹ́ ò gbogbo àwọn ọ̀rẹ́ mi ló lára ó mọ̀ pé àwọn ọlọ́rẹ̀ púpọ̀ ni mo ní ìwọ ni wọ́n ń bẹ̀ ni kò sọ. lédi eléyìí tí ọ̀rẹ́ yẹn ni ló wà lẹ́gbẹ̀ẹ́ àti ọkọ ẹ̀ wọ àǹkárá tí bàbá yìí bá dàgẹ̀ lọ́jọ́ yẹn. ó ó sọ ọ̀wọ́n mo ti mẹ́rin tó sọ Bísọ́lá nìyẹn. tí ọ̀rẹ́ mi bójú ẹ̀jẹ̀ lọ́jọ́. mo ti rántí Bísọ́lá Bísọ́lá. ẹ ẹ wàṣọ rere òun náà ni èmi ọkọ ẹ pè mí. Ah, ṣé ó ti pè é ni. ọkọ ẹ ti pè mí. ẹ èmi ni mo fún ọ ní nọ́mbà ẹ. ok ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti ọkọ ẹ ó pè mí ní ọjọ́ òtẹ́lẹ̀ ó pè mí náà bẹ́ẹ̀ tí mi wá rántí save nọ́mbà yẹn a dẹ̀ sọ̀rọ̀ gan-an àwọn ọ̀rọ̀ ẹ̀dẹ̀ wà very important so máa ní láti pè ẹni ẹ̀ padà mi wà ní nọ́mbà yẹn lọ́wọ́ mọ́. nǹkan tí mo tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ṣé kò ní kàn tẹ́ jọ sọ àbí ó máa ní kàn ti bẹ̀ sọ náà. má wọrí bí a ti bá get nọ́mbà ìyàwó ẹ̀ yẹn ìyẹn Bísọ́lá yẹn so màá lè gba true ẹ̀ get. mo ní nọ́mbà Bísọ́lá lọ́wọ́ máa fún ẹ. filẹ̀ mi ṣe bùgbé ajé filẹ̀ mi ṣe bùgbé ajé sì rẹwà owó ńlá tọ̀tún tòsì lẹ́lẹ́ fi kórè wálé adé òkúkúrú sọ̀rọ̀ sọ́mọ́dì ilé máa fọwọ́ sí yé adé òkúkúrú àbọ̀ lọ́dọ̀ mi àjẹsíwá ẹsùn wọlé ìta ọ̀rọ̀ ajẹ bẹ́ẹ̀ Ọlọ́run yẹsí béèrè lọ́wọ́ lọ́sọ̀ kí ló dé kí ló dé ẹ̀fẹ́ ní ìdẹ́kọ̀ ní kìnìkan station kí ni mo ṣe kí lè ṣe mí kí ló ṣẹlẹ̀. madam mo ti advice pé kẹ́ má sọ anything whatever tẹ́ bá fẹ́ mọ̀ tẹ́ bá dé station ẹ máa lọ sọ. ah ah fosh what's going on kí ló ṣẹlẹ̀ mi màní bísọ́lá màní kí ló dé. so ẹ fi pé wá pé mo ti kú àbí mi ò lè kú. fosh it's me o bísọ́lá màní. o ò ní ṣó iye wọ́n yẹ pé mí yẹn ah, ah. tí n bá larí ẹ̀wọ́ blọ́ọ̀kù yìí ó máa gbọ́nu blọ́ọ̀kù yìí lọ ni ah, so o fẹ́ sọ fún pé o mọ̀ pé ọkọ ẹ ó lè lọ́kọ ẹ àbí. irú ni ọ. ìwọ ìyàwó ak forty seven àbí. it's me Obisola ni. wo tẹ́lẹ̀ ọ̀gá ẹ̀dùn ẹ̀ wò ràn ni. cooperate with us okay. cooperate please please. ayé jesus má cooperate o. ọ̀gá ẹ̀ á sọ fẹsẹ̀ yìí. kọ́mọ́ bá dẹ̀ bọ́lẹ̀ ìsàbí àrò. fọ́ọ̀ṣì ni màá ní ìyàwó ni orí dẹkùdẹkù ẹ wo bó ṣe rí ẹ wojú ẹ wo gbogbo ẹ. akeem or whatever is your name, calm down. This is the end of the road. irọ́ ni fún oṣù ẹ èmi là ń yìnbọn fún abọ́lá burúkú ni ni ẹ wọ ìdáná kọ́ sí ìbà iná. ìbọn ńlá yìí yàrá jẹ ni kò lè dájú ọjọ́ yọ̀dẹ̀ mi èmi àkí ìbẹ́kẹ̀ forty seven. ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan ni tó níhun. ọlọ́run máa pa sí i jẹ́ yàrá yà yín bàbá ńlá yín kan kò lè dáadáa mi dúró lọ́nà èmi akeem irúmọlẹ̀ tó dẹ́rù bọ́bọ́dé tó dẹ́rù bàbàlagbà. ó yà abẹ́ ìṣe yẹn ni ṣé ẹ lè bá lẹ́sẹ̀ tì ní abẹ́ ìṣe yẹn ni. yes ó ṣe ṣe lẹ́sẹ̀ lẹ́sẹ̀. ìyálà yà ṣọ́bìnrin kan smart ni mi sọ pé tú àwọ̀ mi ló wà. Ah! Ah! Ah! èmi èké ìbọn wọlé sẹ́mi lára ẹ ti gẹ̀ẹ́tì mi. mo sọ pé òní mu jẹsẹ̀. wọ́n gẹ̀ẹ́tì ẹ wọ́n gẹ̀ẹ́tì ẹ mélòó lára ẹ ìwọ ìwọ sẹ́mi. ó yẹ kó fọ́ orí ẹ ni. ẹ fọ́ orí ẹ ẹ fọ́ orí ẹ. ọ̀rẹ́ kì í àti gẹ̀ẹ́tì mi. gẹ̀ẹ́tì mi ìyá kí ìrọ̀ wọ́n ti mọ ọmọ mi wọ́n ti gba ọmọ mi ní o ìyá kí. mo gbé ọmọ mi ọ̀pá ẹ̀ ni ó yà kó ká fún orí ẹ̀ fún orí ẹ̀ ọkọ mi ọkọ mi akébù kí ló ṣẹlẹ̀ àìjọ ìṣàánú mi ẹ bá mi gbé ìṣàánú ẹ bá mi gbé ẹ bá mi gbé àìkúlẹ̀ àmì àbọ̀ ẹ bá mi gbé ẹjọ́ aládùúgbò aládùúgbò ẹgbẹ́ mi láwọ̀ aládùúgbò ẹ bá mi gbé ìṣàánú mi ẹ bá mi gbé ẹjọ́. ìyá kí ẹ bí mo ṣe wo kéèsì ó serious gan o bí mo lè ṣe ń rò lọ́kàn ẹ já lọ gbá lọ́ọ̀yà ni o tí a kọ́kọ́ bá wa release ẹ̀ nà on bail sọ̀rọ̀ lọ́ọ̀yà ń yọ̀ wá nílẹ̀ yọ̀ wá lẹ́yìn sọ̀rọ̀ lọ́ọ̀yà o bá a ṣe máa gbàdúrà àdúrà gidigidi ló kù o. bẹ́ẹ̀ ni báàkì mo ṣe máa jáde láyọ̀ àtàlàfíà mo ṣe mẹ́bògo ti ń jẹ́ tọ́lọ́hún agbára kúnlẹ̀ àbíyamọ èsì máa ṣàkíyèmọ. àmì o. èsì máa ṣe ayọ̀ àtàlàfíà ló máa fẹsẹ̀ rìn wọnú ilé. ẹ ṣé mo dúpẹ́ àmọ́ gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn kò ń ṣẹjú àkíyèmọ ẹjọ́ bàbá ẹ̀ ni síwájú díẹ̀ sí i a bá ti rìn síwájú sí i a máa rí márùn wá pẹ̀lẹ́. Ah, báwo ló tún ṣe wá ń ṣe yìí ń dẹ́rù bà mí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ dáràn pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹlẹ́dàáyà mi ṣàánú mi o pẹ̀lẹ́ ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ibẹ̀ náà láti dé pẹ̀lẹ́ ah. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ah bó ló tún ṣe ń ṣe àti débẹ̀ bó ló tún ṣe à ń ṣe ó dà mọ́. ìyá mi yé ìyá mi yé ìyá mi yé àìfi ní ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ayé àmì yìí ìyàwó mi ni bá mi wò ẹ bá ń wò ó ẹ bá ń wò ó. wọ́n dá báyìí láàgbọ̀. àṣẹ. àdúrà ni ọmọ ọgbọ́n. ẹlẹ́dàá mi ò jọ sọ láyọ̀ mo ti ṣàdúrà pé yóò fọwọ́ sílẹ̀ láyọ̀ o wẹ́rẹ́ báyìí láàgọ̀ àṣẹ àṣẹ. Ah, ẹlẹ́dàá mi ó sọ láyọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ eh, eh, eh, kí n dúró. Ah, ó dára orí ya mi. sọ wá rí n tó ṣe fún mi nísìnyí. èyí bá ń wá alábàá ń ìjàpá nù ìyá wa ẹ dákun ààyè àbí èyí tó wà ní. ààyè ni. wo ìtọ́ ìṣe ìkọ́lùkọ́ tètè lè wá wá kíákíákíá. nítorí ah. sórí alábàáhùn hmm. ó ní ègún tí mo fẹ́ fi ré dànù lórí ọmọ inú rẹ̀ tó fẹ́ bí. Ah. ìjáfira ah. lè wo. dara ìjáfira lè wo. ó dáná ìyá wa ẹ ṣé mo dúpẹ́ mo ti gbọ́ ọmọ àtẹ̀tẹ̀ lọ́wọ́. ó pẹ́ o. try láti explain fún mo ní problem mo ti níṣòro báyìí ẹ wo àtijẹ́ta níyàwó mi ti ń rọbí ó ti ń titi titi. títí tí kò bímọ ó wá ní kí n gbé lọ sọ́dọ̀ ìyá kan pé ìyá yẹn máa lè ṣe kó bímọ nígbà tá ah ìyá yẹn bá ló máa bímọ lóòótọ́ o àfi kémi pé kí n try kí n lọ get ìjàpá wá ah mo ní jàpá ibo ni mo ti fẹ́ rí jàpá lémi tí mi ò ní five kọ́bọ̀ lọ́wọ́ mi ò lówó kankan lọ́wọ́ bí mo ṣe bẹ̀rẹ̀ sí wá kiri ní ẹ̀gbọ́n mi ìyẹn ni mo sáré wá báyìí fún pé kẹjọ torí Ọlọ́run. kò sórí ibi tó tiẹ̀ mẹ́nu lọ yẹn sórí mi ṣe wà yẹn ẹnu mi gbẹ wàhálà ah. ìmọ̀ yẹn wà yẹn kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi. Ah, but kò dárọ̀ ah, ta ló tún wá kú mi kú báyìí ẹ̀gbọ́n mi ẹ̀yin nìkan lè lè ṣàánú mi ẹ báyìí kíyàwó mi kú ẹ wo ẹjọ torí tán lọ́ọ̀ fọlọ́ bẹ́ẹ̀. ẹ ní sòrò ní sòjọ eh, sórí eh, ṣèbí jàpá ló fẹ́ ìjàpá ni. ẹni ìjàpá kó ṣáà ti jẹ́ jàpá. ẹni ìjàpá kó ṣáà ti jẹ́ jàpá. pariwo. ìyá kan sí ìjàpá nílé wa. níbi. ẹ tó bá ti di ọ̀la ẹ máa pè é kó wá gbà wọn àti bẹ́ẹ̀ mọ ẹ̀ kan lẹ̀. Ah, rí jàpá. ẹ pariwo jàpá. ẹ ṣe pé ẹ ṣe pé ọ̀rọ̀ yóò fi ṣàlùkù ẹ mẹ́kíyàwó mi kú ẹ ṣàlùmọ́ ẹgbẹ́. jọ lórí ẹ ah àgbàgbà ah, ṣé àyè ló wà àyè ló wà máa lọ máa lọ ọkùnrin. dàtàn wa. yóò dà fún ọ ètí rí o ètí ah, ah. rí o ní wọ́n ká o wọ́n ìdí mo ti rìn lónìí ilé ètí mọ́ báyìí n ò tí ì rọ́ọ̀yẹ ẹlẹ̀ báyìí kó là tí mo ti bọ́ ọ̀tà tí ti wà láti bí ìjọ mẹ́ta mo dé ààfin ọba ọmọ pé igbó ṣúrù kan ń bẹ láàfin ọba mo yí gbogbo bẹ kò síbi tí wọn yí mo tún kú ọ̀nbẹ ọmọ tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tí gọ́ọ̀sì ń bẹ mo tún lọ ìkúlẹ̀ mo tún yí bẹ́ẹ̀ kò síbi tí wọ́n yí nínú ìlú yìí gbogbo inú àgbà ṣúrúṣú ìmọ̀dé wọn ò rí kò sì sá lọ báyìí wọn ò rí o wọn ò rí o ẹ gbà mí o tó bá wá jẹ́ ìyẹn ló bá wá gbé ìjàpátá ń wọ̀n tó bá ṣu ìmọ̀ fẹ́ àyà rẹ̀ kọ́ ni tí ìgbà. ẹ ah, eh, màmá ẹ má ṣe pé ah, ṣe bọ́dọ̀ ìjàpá lásán ni ẹ wo ìjàpá yẹn ó kàn lè jẹ́ pé bóyá ó kàn stró jáde bóyá ó ṣeré tiẹ̀ jáde ó ṣeré jáde bóyá ó kàn bá tiẹ̀ lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wẹ́ ni bóyá ó sùn lọ. ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹ̀jẹ̀ yóò sùn tó bá wàá fẹ́ sun ìtàlímọ̀ tí sùn ni ẹbí mo fi ṣe ọmọ mi tí mo yàgbẹ́ sí. màmá kò ń ṣe ṣùṣù mo sọ àní ó wọ́ sùn lọ bóyá tó wá dọ̀bù lọ sùn lẹ̀ ni bóyá tí ń ṣeré ké káàkiri ń bí ó dà wò pé bóyá kò tún lọ síwájú. o ní ń dẹ́pọ̀ sùn wò mí fọ̀rọ̀ lẹ̀ ṣé ìjàpá lọ́wọ́ ẹlẹ́sẹ̀ tí èsì ṣẹ́ ni èmi lèmi máa gbọ́ǹgẹ́ fún ìjàpá èsì ṣẹ́ débi tí ó sùn lọ wọ́n fara lẹ̀ tó bá jẹ́ yẹn ló bá gbé ló bá gbé jàpá àtẹ. ó ní lọ jẹun ta màmá àgọ́tà sọ fún yín nìyẹn ẹ ẹ kàn ń pariwo ẹ ṣe pé ẹ mọ̀ pé àwọn ọmọ kéèké wà lé ni. ìjàpá wèrè wo má dà sọ̀rọ̀ tó o bá ti mọ̀ ọ́ jọ́kọ̀. ìpè máa ràn ni màmá ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ jàpá ẹ̀ sọ̀rọ̀ tó o bá ṣiṣẹ́ pè pé tó bá jẹ́ tó bá jẹ́ yẹn ló bá gbé jàpá mi bí mi bá su yọ̀fẹ̀ yẹn. ẹ àní ẹ ṣe pé mama ẹ yẹ ṣe pé. gbogbo àtọ́wọ́ mama ẹ yẹ ṣe pé àtọwọ́ àtẹlẹ ìwọ ti gbé ni èmi mo sọ bẹ́ẹ̀ jẹ́ ọba ti kápá mi wọ́n di gbogbo wọn gbẹ́sẹ̀ ni kí wọ́n ní rí wọn. ẹ fi wọn lẹ ẹjẹ kan ẹjẹ kan ṣe pé abẹ́yìn lẹ gbé jàpá ni. ṣé kò rẹ̀ jàpá díẹ̀ ajá àbí ó jẹ́ pet tí màmá sinú yàrá mi àbó jẹ́ ẹja tí mo fẹ́ jẹ my friend kó rẹ̀ lọ́jọ́. tó bá ṣe àjíjà pàdé tó bá ṣe pé títí tó sọ̀rọ̀ wọ́n pẹ́ nǹkan ra o ọ̀rẹ́ o wọ́n pẹ́ nǹkan ra o mo sọ fún yín kéèyàn máa gbọ́ bá mi kó máa dọ̀tí kó máa gbọ́wọ́ mi kó máa dọ̀tí n ò fara mọ́ rárá n ò fara mọ́ tẹ́ ẹ bá wọnú ilé àwọn omi dán wọ́n gbogbo ọmọ ròyìn ara tèmi ò gbà kò gbà pẹ́rẹ́ èyí ń tẹ̀ wá lọ bẹ́ẹ̀ ẹ sì ti mọ̀ wá mi o tẹ́jà mi lọ èkọlù yàn èkọ́ yẹn yàn má kan mi ìjàpá mi kì í sìn ó ṣe jẹ́jà padà àwárí mọ́ àwọn gàtìgàtì àwọn gàtìgàtì àti ọmọkọ ilé ẹ lórí ni àbí ọfẹ ṣòfò yìí àbí rádàdà orí ìbúwò lè yìí láti bí ìdí lọ bí ìjẹta wọn ò fura sí àjàpá àtẹmí ìjàpá àtẹmí kábíyọwọ́ àti kò lè ṣeé ṣe gbogbo òòlẹ̀ mo wá gbogbo ẹgbẹ̀lẹ́gbẹ̀ kọ́lẹ̀ ṣáàdì kọ́lẹ̀ ṣáàdì gbogbo ẹ̀ mo wá àwọn òrí mo wá ní ọ̀rìn lọ adọ́gbọ́n wọn gbé kí náà ní wàá fìjà pàṣẹ nígbà díẹ̀ wà bẹ́ẹ̀ wọn ò má díẹ̀ ẹran bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò mẹ́ran ẹ gbogbo ibi tó wù kọ́ wà ètí ẹ̀rẹ̀ tẹ́lẹ̀ alẹ́ kọ́ ṣe ní gbọ́kàn mẹ́ẹ̀kọ́ àbí ẹ̀mẹ́ ọkọ òyìn gbọ́ kó ẹ̀mẹ́ ẹ̀kọ́ mà kàtúwèrè ẹ̀yin yàmi ọ̀pá kẹ́là kẹ́là gógó dẹ ẹlẹ́yẹ dúdú mo kí yín o tiwèrè ẹ̀dẹ́mi ló ń tèmi ẹlẹ́yẹ púpọ̀ mo pè yín o tèmi ẹ̀yin ọ̀pá kẹ́ mo pè yín lónìí ibikíbi ẹ tẹ́ ẹ bá wà bẹ́ẹ̀ rọ̀ gbẹ̀mí omi rírẹ̀ ń tẹ́já ẹ lẹ́wọ̀ ìdákọ́dá àbàṣẹ̀dá àbàtí wá ẹjọ́ àbàtí wọn báyìí wọn tó dákẹ́ tó dá wọn tó ṣẹ̀kí tó ṣe ilẹ̀ ọ̀gá akọ ẹ̀yìn alẹ́ lórúkọ tó ń jẹ pàmò ní ẹ̀kọ́ ẹ̀ báyìí mọ́kàn dúró àmì báyìí ó gba àgbà tára ẹ̀kọ́ ẹ̀ báyìí bẹ́ẹ̀ lòkè ìṣòfin ìwà ọmọ kókó ìyàpá ẹ̀ báyìí mo fi kó gbogbo ègún rí rẹ̀ pátápátá tó lè mọ́ bọ́ ìjà nílé ìyá rẹ nílé bàbá rẹ mo kó kúrò báyìí kẹ́gùn burúkú kúrò lórí rẹ kó bọ́ sórí ìjà páyì báyìí kẹ́gùn burúkú má bọ̀ ọjà kí bàbá rẹ ó jèrè rẹ kí ìyá rẹ ó jèrè rẹ o torí àdùbà sí alájẹmọ́ bàdá ó lò ṣòkè ńgbà báyìí gbogbo ìtí mo fún ẹ lé báyìí yóò bẹ̀rẹ̀ dà rẹ lé bó ti rí nù ẹ má gbọ́ mọ́ yín lélẹ̀ ọ̀dà ọ̀dà bọ̀ ọ̀dà ó dáa o ẹ bá ń kílé o ẹ kílé o ẹgbẹ́ fún wa o kò sí wàhálà ní ọkọ mi bàbá àkókò ọkọ ẹ láì mo bọ àárín pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣe ìyàwó. ṣùgbọ́n tẹ́yì tẹ́ ẹ sì mọ̀ mí ẹ sì mọ̀ mí ṣé ìyá ọ̀sùn yín tó ń yẹrẹ ìwádìí àpá wa ṣé jàpá ìtẹ̀mí lẹ wá wá ó o bàbá yín bí kì í ní dà ó òye ó bí kì í ní dà ó òye ó. wọ́n ní babaláwo ní ẹ̀rẹ̀ wọ́n dà wọ́n wá. ìjàpá àtẹ̀mí àjírọ̀ tútù tí mo tún lè gbìyànjú àti lọ gbígbóná èmi ò kí ní tó fara pẹ́ wu ẹyẹ ṣẹ̀ṣẹ̀ fara jẹ́ra àgbà jẹ́ tí n bá wà pẹ́ wọ́n lẹ́kún ní ìsìn kẹ́kẹ́ tí n bá wà pẹ́ wọ́n lẹ́kún ní gàgà ìyá láyàtà ní oṣù yìí pa ọmọ kágbẹ́ ní kágbẹ́ kágbẹ́ mi ní jàmbá. tọ́lẹ̀ fi ṣe tutù fọ́mọ rẹ̀ bẹ́lẹ́lẹ́ bá ní ẹ̀dá fún aláàárẹ̀ ọmọ pọ̀lúkúrúmuṣọ ayé rẹ̀ báyìí ni yóò mọ pọ̀lúkúrúmuṣọ ayé rẹ̀ báyìí ni bẹ́ẹ̀ ni ọ̀rẹ́. ìyá jáde ọjọ́ òun òfò lẹ́tọ̀ wọ́n ṣe. màmá ìpè yìí ti pọ̀ jù ẹ wá sí agbolé tó máa ń kéré pọ̀ ń bẹ̀ ẹ dẹ̀ wá dé pẹ̀lẹ́ báyìí ó ti pọ̀ jù. Ah, dákun ṣé ọmọdé ló mi ní ìjàpá ni àbí wọ́n tó ń sọ̀rọ̀ èmi ò ní dákẹ́ inú mi o èmi ò ní dákẹ́ inú mi o gbogbo ẹni gbé mi níjàpá tọ́jú jàpá mi gbé tó wá rè ṣètùtù kẹ́mi ọmọ rẹ̀ ò lẹ́gùn nílé yóò sùn nílé yóò sùn ọmọ náà ń rìn jẹ́ kú ń rìn jẹ́ ọmọ náà rún àmọ́ ọmọ tẹ́ ìwé ọmọ iṣẹ́ ń dàgbà báyìí yóò máa jalè yóò máa bà ní òbí rẹ̀ jẹ́ yóò máa ó lè ní ọjà gbẹ̀yìn ayé rẹ̀. Ah, ah màmá ẹ ṣépè ní wọn èpè yìí ti pọ̀ jù. ojú wa kiri ẹnu wọn sì jọ kiri. mo lè gbìyànjú gbìyànjú àmọ́ kí mo ní gbọ́ agídí ọkàn yìí náà ni mo láàlá nǹkan tó ṣẹlẹ̀ mo pọ́ mọ́ mi kó jẹ́ ká jáde irọ́ ni ẹ wo àdúrà kan ṣoṣo ni mo fẹ́ látọwọ́ yín pé kí ọlọ́mọ yẹ kí n fojú sunkún ọmọ mi ẹyọ kan ṣoṣo ọlọ́run àṣẹ bẹ̀ lágbára ọlọ́run àṣẹ bẹ̀ ọmọ ah! àmì fojú sunkún ọmọ lágbára ọlọ́run mọ̀ kí n bọ̀ yá. Officer, why did you bring this criminal to my office? sir ó ní òun ní information kan tóun fẹ́ fún wa ni mo ṣe mú wá sir. information information wo ló lè wà lẹ́nu common criminal tó jẹ́ pé kò ní ọpọlọ kankan imagine èèyàn ṣe adúrú àwọn kan bàtàbàtà bẹ́ẹ̀ yẹn armed robbery for that matter o sọ pé èèyàn kan ń bú gẹ́ẹ̀ nígboro does that give you any excuse to to go into crime you should know that this guy is a nonentity i mean tell me what kind of information will a nonentity proffer to the police force now tell me ẹ sà ẹ jẹ́ ká fún ẹyẹ láàyè ká gbórin tó fẹ́ kọ. okay i'll give you a chance kí ni information tó fẹ́ fún wa. ẹ lọ sọ ẹ sà ṣe rí bẹ ṣe wò mí sà gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí sà kò ń ṣe ìdùnnú mi náà gbogbo ẹnìyá tó bí mi lọ́mọ náà ti ṣàlàyé fún mi pé àtọwọ́ bàbá tó bí mi ni gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀ àmọ́ kò sí nǹkan tí mo fẹ́ ṣe mọ́ mo ti gba tèmi sí kádàrá. my friend there is no excuse in crime once a criminal goes out to commit a crime the next thing they start giving you different excuses see there is no ignorance in crime and there is no excuse in crime we will get to the bottom of this case by the time we are through with this investigation you are going to the court and the court definitely will send you to jail you better go straight and tell me the information you have right now. ẹ ṣàṣẹrí ọmọkùnrin tó ṣe okùnfà mi wá síbí báyìí fàáṣì ohun gangan ló kọ sí. ṣé dáadáa akimu olófẹ́ ṣoògùn owó. bẹ́ẹ̀ ni sà mo fẹ́ ní owó. ó sì lówó ju kárú náà lọ. Ah, inú mi á dùn ohun àbá. èmi mo sọ bẹ́ẹ̀ èmi sì ń lọ fún amukoko iná ńlá lórí ajíṣe bí òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ mọ́lẹ̀ ajíbábájọ́ kọ́ ló kọ́ mi wọ́ọ́ mo ṣòwò fún ọ lówó àmọ́ nǹkan méjì lè tutù rẹ rọ̀ mọ́. nǹkan méjì. bẹ́ẹ̀ ni kò ju méjì lọ. alákọ̀ọ́kọ́ nù tẹ́ tutù rẹ rọ̀ ó lo ìyá rẹ àbí kó o lo aya tó o fẹ́ràn jù èyí ìyàwó rẹ wọ́n bá lè mú kan wọ́nú méjèèjì ah! owó ni mò ń pè ṣẹ̀kẹ̀rẹ̀ ó lówó ju ṣẹ̀kẹ̀rẹ̀ lọ kárúnàgẹ̀ ó kéré nu owó èmi mo sọ bẹ́ẹ̀. no no no kò sọ̀rọ̀ mi tẹ́ ń sọ yẹn mi ṣe máa lo ìyá mi kémi lo ìyá Akeem tí bá wá lówó yẹn kò wọ́n á pa ń kọ́ ta ni mo fẹ́ fi owó yẹn gan tọ́ nítorí pé kí ìyá tó bí mi lọ́mọ àti ìyàwó mi kán lè jẹun ọmọ kí ìyàwó mi lè enjoy mi dáadáa ni mo ètò rẹ̀ ni máa ṣògùn owó ẹ̀ wá ń sọ pé kémi lò wọ́n ah, àbákò possible ṣé babaláwo tí ẹ lè gbẹ́kú ẹ lè gbẹ́já ni tó bá dàbí pé ẹran ni mi ò sàmọ́ ara ẹran. àmọ̀ràn mo fún ọ ṣebí wọ́n ló ló fẹ́ lówó mo ló lówó ju kárùnà lọ ní ìsọ̀ wo dé sọ̀rọ̀ fún ọkọ̀ ọgbọ́ kọ tẹ́tí inú ẹ̀kọ́ ọgbọ́ gẹ́gẹ́ bí àmọ̀ràn ọ̀nà tóbi lè gbà jẹun ọmọ bàbá kú tán ọ̀pọ̀ bí ìyá rẹ bá kú ó ṣe patí ó pè eléré tó pọ̀ irú eléré tí wọ́n ń gbé lọ́mọ léwu ó pè é gbogbo ayé ògbó òrùn ọmọ inú ìyá rẹ ọmọ dùnú kòtò tó bá wà. ẹ wo bàbá ẹ fi gbogbo yẹn lẹ̀ jàre mi kò mi ò lè lo ìyá mi sẹ́ẹ̀ kò pọ́sibù kí n lo àwọn méjì yẹn mi ò lè lo wọn kò pọ́sibù àgbà tí mi ò tí mi ò máa máa lo ìyàwó mi máa tún lo ìyá mi ìyá kìmù kò pọ́sibù ẹ sà ẹ wá ẹ jẹ́ ká wá solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé ń gbọ́ ẹ sọ pé tí n bá fẹ́ lówó tó kárú náà lẹ́pẹ́ lẹ́ẹ̀kan ẹ pé máa lo ìyá mi àbí kẹ ìyàwó mi òkè káṣí ẹ wá gbà pé mi ò fẹ́ lówó tó kárú náà a ní kí n kàn wá òkè ṣé ń gbọ́ mi kí la lè lò. ó lo ìyàwó rẹ Ah, ó dà para yín ò yà irú ọ̀rọ̀ burúkú lẹ sọ fún mi. kí ló fẹ́ kí n ṣe fún ẹ. ẹ sàn ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń wo mi sàn gbogbo ara mi ló ń o mo nídìí owó gan-an ṣẹ́rí níbi tí mo ti ń rìn pé bí apẹ́kìtì ẹ̀rí iṣẹ́ tí mo lè ṣe tí màá fi pawọ́ dà ni mo ti rí àǹtí níbi tí wọ́n ti ń budán lọ́wọ́ ṣàkàn rí wọn lọ́gàn pé ah, àwọn olóò jẹun ládùúgbò ìkẹ́ tí wọ́n ń rọ́gbẹ́ so aṣáà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọlọ́run bá bá wa gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀ ọ̀ká òfò ṣe understand but mo wá pè wọ́n pé iṣẹ́ tẹ̀ ń ṣe ohun mi ìbáwo lèmi náà ṣe lè máa ṣe but mi ò láìkì báwọn ṣe ń já báàgì gbà já gbogbo ẹ̀ báyẹn kò lè ká èmi lẹ́nu mo ṣáà sọ pé tí n bá lè rí ìbọn confam ìbọn gidi tó yẹ pé èèyàn lè fi wọ báǹkì àbí gẹ́gẹ́ èèyàn fi lọ ká kéèyàn gba owó gidi lọ́wọ́ àbí supermarket tó yẹ pé kíni tó bá dẹ̀ mọ́tò náà dẹ̀ lè yan rí kẹ́ kéèyàn jágbà mọ́tò ńlá gidi yẹn akọ́ ta ni owó máa dé so ìgbà tá à ń sọ gbogbo ẹ̀ ló sọ fún mi pé chairman wà tóun máa mú mi wá sọ́dọ̀ ẹ̀ òun ló jẹ́ ká wá síbí báyìí sá. nǹkan tó dẹ̀ ń sọ ìwúrẹ́ dẹ́ lójú. ẹ ó dá mi lójú o mo mí ní ẹ̀sà mi ò ṣeré. òun ló fọwọ́ pèsè mi ní pàtí tí mo fi di olè lọ́jọ́ tèmi bọ̀bọ́ yẹn náà kò fún nǹkan kan yàtọ̀ sí mi. fash ọ̀rẹ́ mi sàn kò fi nǹkan kan yàtọ̀ sí mi sàn ọmọ yahoo ni bàbá yẹn sàn. yahoo boy. yahoo boy náà lòun náà sàn. now let me tell you things you don't know this is a civilized society there is law when you are laying accusation on someone you are not sure of they call it slander they call it defamation that person could go ahead and sue you you better come correct you better make sure you have evidences that you can use to nab this guy before accusing him. Are you sure you are giving us the right information? Yes, sir. Mi ò lè parọ́ mọ́ ẹ lè mọ bọ̀bọ́ yẹn tó mi. Mo mọ̀ tó dá mi lójú gidi gan ni. Ẹ sà, bọ̀bọ́ yẹn máa ń pààyàn lẹ́kùnjayé ni. Ó máa ń pààyàn lẹ́kùnjayé ayémoyé yẹn tó ti pa tiẹ̀ jẹ́ sà. Mi ìbá má dòlè lọ́jọ́ tèmi tí ò bá ti ṣe bọ̀bọ́ yẹn. Òun ló fọwọ́ impress mi ní pàtí tí mo fi dòlè kò sí anybody tó ń jalè nínú ìran are you sure you are giving us the right information. confam mo mo sa ẹ ẹ lè mọ tó mi sa ẹni tí mo mọ dáadáa ni tẹ bá ti débẹ̀ tẹ bá ti bàbẹ̀ ọkàn tó bá wọn kẹ ṣe fún mi. officer. sir. Um, the last time ti mr fashion kọ statement yeah. you should have his address and. yes we have that address prepare. Okay. We need to arrest him. Okay, sir. And take this common criminal away from okay, Sir. Yes, sir. Yeah, move. Move out. Boy, Sean, boy, Steve gone. Mi dey understand this. Eh? Ah, but I don't know ẹ̀kọ́ ṣé kò yẹ kó ti dín in? Ọ̀gá o. Ọ̀gbẹ́ni, ṣé o rí smoke yẹn? O ti sú mi, mi ìfẹ́ máa mọ́mọ́. Aláàjì, ah, smoke ok ẹ lọ fún aládùnà láàrú tàbí codeine yẹn náà tún wà ok tí a bá mú yẹn tán ẹ bá ṣàṣẹ báyìí yẹ wo máa wọlé sí i má gàgà máa sanwó straight. mi ò lè fa aládùn ìlẹ̀ka codeine kí ni ò bá ẹ̀ tì í mọ́ n fẹ́ máa fi ṣe tíì kí n máa mú kán mi ló ṣí ẹ̀ ló ṣe náà. ọ̀gbẹ́ni kó kó ṣì dáa nítorí ọmọ àgbàdàn kò ló ṣe. sit down. sit down. ẹ rọra kú kí ló ṣẹlẹ̀ I believe you are Mr. Fashola Ọlánípẹ̀kun. Mr. Fashola aka Alhaji Kabisi. Kí ló ṣẹlẹ̀? We are men from the federal SARS. Irọ́ o, ṣé ọ̀gá ni mo ti Will you shut up? Listen up, you guys are under arrest for fraud and internet scam. Alhaji kí ló ń ṣẹlẹ̀ Shut up! No wọ́n bá tẹ̀ máa arrest wọn máa invite mi ni wọ́n ò arrest me. Get his phone. Get the laptop. Please come on. Hey, get his phone. Give me your phone. I need to Ẹni sùúrù jọ ẹwà ẹni sùúrù jọ àìwò ni. Okay, ẹni Okay, I need to n pè wọ́n. Will you shut up? And you guys should shut up because whatever you say right now shall be used against you in the court of law. Move it! Ẹni sùúrù náà. Move it. Ṣé mi Are you crazy? Move! Can you move? Ah, ah, ah. Move here. tó bá play funny mo máa fi ìbọn kọ́ ẹsẹ̀ ni understood. move forward. come on move. mo ní kó move forward máa fọ́ ẹsẹ̀ dànù. àmọ́dún kìí. Kibbe